producer. Ah, màá sọ wípé first thing wàá kọ́kọ́ lọ kọ́ ẹ̀kọ́ ah, wàá lọ ilé film film that's film school ah, tó bá dẹ̀ lè afford láti lọ sí film school hmm. wá ọ̀rẹ́ tó bá ní ọ̀rẹ́ tó ń ṣe tó ti wà nínú tó ń ṣiṣẹ́ fíìmù already hmm. tẹ parapọ̀ mọ́ wọn hmm. láti kọ́ ẹ kọ́ lè kọ́ ẹ bó ṣe ń ṣe kọ́ fi ẹ́ sọ́nà in between o lè tún lọ sí film school tó bá lè afford it, lọ sí film school tó bá lè lọ film school o lè kọ́ kò sí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run technology ti ó ti gòrókè sí i o lè kò sí nǹkan tẹ́ ẹ lè kọ́ lórí internet irú àwa báyìí sí àwọn ò film school orí internet náà làwa náà ti hmm. kọ́ gbogbo everything tá a ń ṣe lénìí so kò sí o ní kò sí anybody tó ní excuse mọ́ tó bá lè lọ film school at least o lè kọ́ o lè lọ sórí YouTube or Google wàá kọ́ bó ṣe ń ṣe bó ṣe ń handle camera tó bá lè kọ́ bó ṣe ń edit kò sí nǹkan tó pọ̀ jù kí èèyàn mọ bó ti ń ṣe gbogbo ẹ̀ at least ní idea bó ṣe ń shoot àti bó ṣe ń edit so that tó bá ní idea o lè create idea o lè gbé idea yẹn wá hmm. o lè imagine idea yẹn o lè create idea yẹn hmm. so basically wà lọ sí skul tó bá lè lọ sí skul tó bá lè lọ sí skul kọ́ bọ́ ṣe kọ́ ṣe ń kọ́ ṣe ṣe film lórí internet or lórí youtube then tó bá lọ́ọ̀rẹ́ tó wà ní industry already parapọ̀ mọ́ wọn hmm. tag along kò lè ní tó lè tún ní in pẹ̀lú experience ẹni tó ti kọ́ tó ti mọ̀ ọ́ ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìyá yá ra ní kíkọ́ bọ́ ṣe ń ṣe hmm. film. Hmm. Uh, the rest just just shoot eh, hmm. the rest ó máa wàá fún mi bóyá yẹn ṣe sí hmm. ọwọ́ ẹ̀ á máa smooth pàdé máa get ẹ̀ dáadáa ẹ̀yin ògo wẹrẹ tó wà nílé iṣẹ́ ti gbọ́ o alàgbà olúṣèyí asof ló ń gbà yín ní ìmọ̀ràn wípé tẹ bá fẹ́ di olóòtú tẹ bá fẹ́ di pòdúsà lọ́la ṣe rí gbogbo àwọn àmọ̀ràn tó ti fún yín yìí oníkẹyà tẹ̀lé o ṣé ẹ̀yin lọ kọ́ iṣẹ́ yìí ni àbí ẹ̀kàn ẹ̀kọ́ lórí lórí youtube náà ni àbí àtibólẹ̀ ti kọ́ ti yín. orí youtube ló irọ́ o pẹ̀lú gbogbo gudugudu tẹ̀ ń ṣe yìí ẹ̀ẹ̀kọ́ ẹ̀ lọ sí skul kankan. YouTube Google àfi kọ́ àfi kọ́. ṣé ẹ ti rí báyìí ẹ̀yin tó máa ń lọ sórí ẹ̀rọ ayélujára láti lọ́ọ́ máa ṣe nǹkan kí nǹkan tí ò yẹ ẹnìkan ló lọ sórí ẹ̀rọ ayélujára tó dẹ̀ fi kọ́ṣẹ́ tó ṣe tó tún fi gba oyè tó gba award lórí ẹ̀ ọ̀rọ̀ ńlá lẹ gbọ́ yẹn alàgbà Ṣèyí Àsọ̀f àtìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ wo gangan lẹ tiẹ̀ ti gbé jáde. Um, mo ti ṣe short film méjì. ok kí lorúkọ wọn. Uh, first short film is a day with death. a day with death ok. Eh, ìyẹn ni mo fi win short film best short film at oh. AMVC ní twenty sixteen. ok the second one is hello high water ah, ìyẹn uh, mo release ẹ̀ mo ṣe bí kí n tó ṣe this my future uh, Akunde Ah, hmm. last year mo kàn mo kàn ṣe yẹn náà pé kí kí kí n fi lè tún ní ìmọ̀ mọ́ mọ́ hmm. ìmọ̀ kí n tó ṣe feature wọn bọ́ kí n tó ṣe feature length Àkúndé yẹn mo ti parapọ̀ mọ́ àwọn ọ̀rẹ́ mi náà fi ṣe other future length like uh, just not married pẹ̀lú Judith Audu okay. uh, ní last year wow. and um, mm. Elephant in the Room with uh, Ramsey Noah okay. uh, ká tó ṣe Àkúndé yìí. mo kàn ń gbọ́ igbe Àkúndé Àkúndé lọ́tún lọ́sì ní wá lẹ́yìn kí ló tiẹ̀ ń ṣẹlẹ̀ gangan ṣẹ́yìn ló kọ eré yẹn ni èmi ni mo kọ àkúndé. ẹ̀yin ló kọ ẹ̀yin mo produce èmi mo mo ẹ. irọ́ o ẹ̀yin ló ṣe gbogbo ẹ̀ <laughs> pọ̀. kódà èmi mo edit ẹ ìyẹn tún ga o ìyẹn wípé ẹ̀bùn tọ́lọ́run fún yín ọlọ́run farabalẹ̀ fún yín ní ẹ̀bùn yẹn ni. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Hmm. kí ni ìtumọ̀ fíìmù yẹn gangan Akunde àkúndè jẹ́ story yẹn story yẹn ọkùnrin kan tó ń wá iṣẹ́ hmm. pẹ̀lú gbogbo àwọn wàhálà láti wáṣẹ́ ní nílùú wa yìí gbogbo wa la mọ̀ pé kò síṣẹ́ rẹpẹtẹ náà bẹ́ẹ̀ kéèyàn kàwé kàwé kàwé hmm. lẹ́yìn tó ti kàwé tán kò tó wá bìlí pé yẹ mo ti ní ìwé mo ti gba certificate hmm. kò tún máa wáṣẹ́ kiri kò máa wá ríṣẹ́ so Àkúndé jẹ́ ó kó gbogbo struggle ẹni tó ń wá iṣẹ́ ṣe but the amazing thing about akunde ni pé ìgbà tó máa padà make ẹ̀ kò make ẹ̀ lẹ́kọ̀ọ́ Ah, Kaduna ló ti lọ méèkì ẹ hmm. ah, ìgbẹ́ màálù ló dẹ̀ fi méèkì ẹ gbogbo ètò ìdẹ̀wà kún báyìí ó wà nínú eré náà ẹ lọ wò ó ti wà nínú sinimá. àwọn gbajúgbajà òṣèré wo ló kópa nínú Akunde. a ní Frank Donga nínú Akunde a ní Tóyìn Abraham oh. ah, Tóyìn Ayimapo hmm. nínú Akunde a ní Seyi Law nínú Akunde a ní Ali Nuhu nínú Àkúndé a ní Rahama Sadau oh, nínú Àkúndé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ ṣe mọ̀ pé láìpẹ́ yìí minister of information wa Lai Mohammed wọ́n ti sọ wípé àwọn fẹ́ gbẹ́sẹ̀ lé pé kí àwọn olóòtú àwọn producers wa kàn máa lọ ya eré ní ilẹ̀ àwọn òyìnbó ṣé iṣẹ́ yìí ṣé bíbá ilẹ̀ ti ṣe àbẹ́yìn náà lọ káàkiri àgbáyé <laughs> tẹ lọ ṣeré wá gbé fún wa. Eh, naija gangan gangan la ti ṣe ìlú wa la ti ṣe. ṣètì ń gbọ́ homemade. Ah, homemade ni proper naija àtúnṣùtà ṣùtù lẹ́kọ̀ọ́ àtúnṣùtù ní Kaduna. ní Kaduna hmm. tiwantiwa hmm, ni. yẹ kó gbogbo ẹ̀ eh, nínú story yẹn gan tún sọ wípé ọ̀gbẹ́ni yẹn pé at last Kaduna ló ti wá lọ ríṣẹ́ ìyẹn ni mm. pé ìtàn tó tẹ gbé jáde yẹn ó tún ó tún ìṣọ̀kan ìṣọ̀kan kí ó wà láàrin wa pé ká wora wa bí ọ̀kan bó wà lẹ́kọ̀ọ́ bó wà nílẹ̀ Kaduna o kò síbi tí Ọlọ́run ò ti lè kò ti lè gbéyàn ga Olúṣèyí Àsọ̀ ṣé ẹ ti níyàwó. Ah, mo ti níyàwó.